ajẹ́ mùsùlùmí tẹ́tí ìjẹ́ mùsùlùmí òun nìkan ní ẹ̀sìn tí ó sì tí ò wọ́ a ń sọ látọ̀ tó sọ wípé tí ìyá bá rẹ̀ wípé mùsùlùmí lò tó dábàá ẹni pẹ́ fún àlá kí ni ó ti tá béèrè táwọn yẹn béèrè ọba tó ni wọ́n pé ṣùgbọ́n kò sí oore kankan tá a lè fi wọn orí ẹ̀sìn táwọn àwọn ọmọ ṣe déédéé rẹ̀ èmi báwọn sọ pé oore kan ju orí ẹ̀sìn lọ ẹ̀rù gbàgbọ́ máa ń lọ yàrá ṣùgbọ́n ẹ̀wá ẹ̀dá lọ mọ̀ láwọn ìsìláàmù kọjá pẹ́ẹ́sì ọmọ ìgbà lẹ́yìn sábà láwọn sábà yìí òun lè ka ṣètánù wákàtí o ìsìláàmù ìgbà lọ́wọ́ ṣètánù òbí ìbá o tó ní gbogbo ohun tó bá ti yàtọ̀ sí bí ọba tó ní ayé ṣe ní ká ṣe bẹ́ẹ̀ bá ti ń ṣe yẹ ọ̀rọ̀ rẹ̀ sì irú ẹni bẹ́ẹ̀ ti wà lọ́wọ́ ṣètọ́ ọlọ́wọ́ dáadáa tọ́jú bá fẹ́ràn tọ́ mú ẹran yẹn tó fi sínú báyìí tó wá ń gbé ẹran yìí lọ kí ẹ jẹ́ àlàyé tí ẹran tí ọkẹ́ ti ta ọmọ rẹ̀ ẹ̀rọ ìṣe òníwó ìyẹn èyí tí ilé lọ ní ọ̀nà tó ti lé ló máa lé lọ tó ní báyìí tó ti kú ọ̀rẹ́ yóò wọ̀ ní ọwọ́ ọ̀hún gbogbo ìjọba gbogbo tí jẹ́ pé wọ́n ń ṣe nǹkan lórí àyíyàtọ̀ sí ọlọ́run ọba ti mọ́ ọwọ́ ṣèkáàtì bàbá rẹ̀ bí. tó sẹ́nu tí àná àgbà sùpàdà tààrà ló ń gbọ́dọ̀ láàyè fún wọn máa sìn èèyàn ní lọ gbé igi kó lọ dé fún ẹ̀ kọ́ bẹ́ ojú tí kọ́ bẹ́ mú sí kọ́ máa wá kọ́ ìbàdàn fún èèyàn ní lọ gbé òkúta pẹ́kúta bá fẹ́ẹ́ fi kọ́lé kò ní sọ sẹ́wọ́n lòun kọ́ máa kọ́ ìbàdàn fún bí òkè bẹ́ẹ̀ ni tọ́wọ́ ti ìgbọ́kùn ní gbogbo olùkẹ́ báyìí ó ti wà lọ́wọ́ sọ ìtọ́ni ọ̀rẹ́ mi ṣùgbọ́n àwọn akọ́jẹ́ pé èyí a tó lórí mi ní pé bọ́dọ̀ ni wọ́n bá ti mú wá láti máa ṣe láti fi ṣe ní káṣe láti máa ṣe jàmọ́ àwọn akẹ́rin ẹ̀fọ́ ìwádìí. ìyẹn ló ti jẹ́ pé Allah subhanahu wa ta'ala ọwọ́ ma ẹ̀sìn yìí lórí ìmọ̀ aláàmà ẹ̀sìn lórí ìmọ̀ ẹ̀rí àkọ́kọ́ ní tí a bá kọ́kọ́ gbé bí nígbà tó fẹ́ ṣe ọkọ̀ ní ìmọ̀ ìtura máa kà wọ̀gìrá ọ̀sùn nílẹ̀ lẹ́yìn ìmọ̀ ni torí pé ẹ̀sìn yìí ní bùkátà pátápátá sí ìmọ̀ téèyàn ti ní máa fi ní sọ̀tọ̀ téèyàn ò fi ní máa fi ṣe téèyàn ò fi ní máa ní òkùnkùn kọ́ máa rò pé ní ìmọ̀ ẹ̀rọ wà tí ẹ̀rọ ti wá ní ìmọ̀ ìgbà ìṣèlú gbogbo ìgbà tó le lọ́wọ́ ìlú àwọn àgbà yìí pé ẹ̀sìn yìí kìí ṣe ẹ̀sìn tó le takala ṣe nílẹ̀ Yorùbá wọn lọ fẹ̀sìn ní ẹ̀sìn ìmàlú ṣùgbọ́n tí a ti dàdérò níbẹ̀rẹ̀ wọn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́ nìyẹn kí n tó fi jẹ́ wípé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ru ọ̀rọ̀ rẹ̀ kọ́ máa wọ pé tọ́lá yá lóye ká kú a gbọ́dọ̀ máa sọ ìtàn tàbí ìṣẹ̀lẹ̀ tá àjọ wà kó ṣe kó wà ètò òní mẹ́ta ìkọjá wípé irọ́ máa kó lọ ìyẹn lọ́pàá tí a ti ní ọkọ̀ ajá òjò òjò máa ń sunkún ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ dákẹ́ ẹkú ó wá ní kó dájá lọ ni ọ̀dà á fọ lówó tó fi ajá mẹ́wàá ó ti ń tí mo pa ọ̀dọ́ púpọ̀ ó lọ pọ̀ òun sí ìpàhálà mi sọ ní ìṣe nígbà tó sojú gbogbo ayé pé ọkọ̀ ìṣòro tọ́ba yá wọ́n yà yá kó mẹ́ẹ̀ wọ́n máa sọ pé ọkọ̀ bá òjò tí mùsùlùmí bá rí kẹ̀kẹ́ wọ́n tẹ̀ tọ́wọ́ nípa ẹ̀sìn tí ọba ti lè sọ ọlọ́pàá lọ sàárà yóò bí èrè tọ́ba ti jẹ́ fọ́mọ̀fẹ́ ló ti jẹ́ pé ẹ̀sìn yìí kò ní kẹ̀kẹ́ ṣe pẹ̀lú pé ìrírí ìrírí bá tẹ̀lé níbi ẹ̀sìn yìí yóò jẹ́ ìrírí tó ń tẹ́lẹ̀ àwọn sọ́ra rẹ̀ báyìí àwọn orí tó ṣe déédéé rẹ̀ mú ẹ̀sìn tó fẹ́ kò sí ìrírí kẹ̀kẹ́ tẹ́lẹ̀ fún àkàtọ̀ orí tí ó tẹ̀lé ìrírí tàbí ìrírí. tó o ti àwọn ìrìnkẹ́ pamẹ́ ni tẹ́lẹ̀ kan bá sọ ìrírí ga ìrírí ga wọn ẹgbẹ́ dán o ìrírí ga o ṣùgbọ́n ẹ lọ gbọ́ ìrírí àgbà ìrírí ni o àgbà ni o bá a ti bá kẹ́ńtẹ́ ni o tó bá ti lè lọ ṣe lórí ẹ̀sìn ọlọ́wọ́ wà lálẹ́ kàkú kára ṣe lọ ni kára tẹ̀lé ni ṣùgbọ́n tí ìrírí àbí àṣà àbí bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ tó bá ti lè lọ tako ẹ̀sìn wàlúwà yà á fi ìyẹ́lẹ̀ ẹ̀sìlámù orí kiri gbogbo ẹ̀ bá tẹ̀lé orí yìí ọdún àwọn àgbàlagbà ní orí yìí ni àwọn àti wọn lè pé ṣé ọjọ́ àgbàlagbà sábẹ̀ mi yìí ṣé ọjọ́ àgbàlagbà náà ni ní ayé tí a tààrà ń bẹ̀ yìí o àti rẹ̀ nìkan tó tààrà rẹ̀ yìí. so ìgbà tá a ti wà rẹ̀ nìkan tó tààrà rẹ̀ yìí o èmi ìyẹn túmọ̀ sí pé ìyí bàtàlàgbà tó tó bá lọ jẹ́ kọ́lọ́ yàtọ̀ sí táìlẹ́bì sọ tá a bá ti ẹ̀fẹ́ fi ọjọ́ orí tó àtìká àtọ̀tọ̀ láti fi lọ èmi. ẹlẹ́ẹ̀kejì òun wá ní wípé sọ́nà bá wà lè sọ̀rọ̀ bàtà lè wà lọ́wọ́ méjì lọ́wọ́ àwọn ọmọdé méjì máa ń sọ lọ́wọ́ kí wọ́n ń sọ lọ́wọ́ ìyàwó àdìmọ́tò sàdíyà lọ́wọ́ lẹ́yìn àti ìyàwó àmì rẹ̀ bí dá tí wọ́n lọ fún ní ọyàn lọ́wọ́ ìyàwó àdìmọ́tò sàdíyà lọ́pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ lọ́pẹ̀ yìí pé káyíkà tẹ́lẹ̀ ìtẹ̀sílẹ̀ wọ́n pè ní ṣàkó sọ́dìrì wọ́n sọ pé sábà nìyí ìlú lọ́wọ́ àti màláìkà pẹ̀ wọ́n wá pé sí èdè lọ́wọ́ òbí wà lẹ̀ wọ́n wá mú nǹkan wọ́n wá la ìgbáyà lẹ́sí sábà lọ́rọ̀ sọ́lá láàárín àwọn ẹgbẹ́ rẹ̀ sẹ́yìn lọ́wọ́ kéékèèké ó ní ìgbàlú sẹ́lẹ̀ wọ́n tàbí ẹni wọ́n ti fi àlọ́ ìgbàlẹ̀ báyìí wọ́n sì la ìbáyà ànẹ́bí ànẹ́bí tẹ̀sí tẹ̀sí tẹ̀sí tẹ̀sí gbogbo àwọn ọmọ kéékèèké yòókù wọ́n sá lọ pé àwọn òbí lè yí wọ́n lọ pé àwọn àgbààgbà wa jẹ̀mọ́ ẹ̀rọ kọ́nà òsibí tó ti yẹ ọlọ́run kọjá gbogbo wa lérò yẹ. kí nǹkan tẹ́ ń bí nǹkan ká òsì láyé tó mú wọn wọ́n ọ̀rọ̀ máa tàbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. ẹ dákun jẹ̀mọ́ ẹ̀rọ kọ́nà òsibí tó ti yẹ pé ẹ̀rọ mi ti ìkọ̀kẹ́ta ìlàpẹ̀jú ọlọ́run ọ̀rọ̀ ajá ti fọ ẹni yóò sì kọ́ pẹ̀lú òun tó wọ́n jẹ́ sùn tó wọ́n jẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ ajá ti lọ ẹ̀kọ́ òun náà ìgbà tí ó ti lè fi ọ̀rọ̀ náà sẹ́ni lè fi kó un mẹ́ta fẹ̀rẹ̀ ọlọ́run ó ṣe láì fún ọ ó ṣe ámìnà lókun wọn láyà lókun ó ṣe ámìnà lókun so wọ́n wá ń la jáyà lẹ́bi sálà wà lọ sálà nígbà tí wọ́n la jáyà lẹ́bi báyìí wọ́n wá gbé ọkọ̀ ànábì jáde ọ̀gá bí ọkọ̀ ànábì jáde wọ́n tún wá la ọkọ̀ yẹn sọ̀rọ̀ pé wọ́n bá lọ sí ẹgbẹ́lẹ́sì yẹn tá a lọ mú ọkọ̀ ara àti ọkọ̀ ajẹ tá a bá nà á rí ẹ̀jẹ̀ kan nínú rẹ̀ dúdú báyìí bá rí ẹ̀jẹ̀ yẹn gẹ́gẹ́ tó bá ṣe pọ̀ tó ní rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ wẹ́rẹ̀wẹ̀rẹ̀ yẹn jẹ́ máa pọ̀ tó láyé tó ṣe ẹ̀jẹ̀ yẹn inú rẹ̀ lè kú òwúwà ẹ̀jẹ̀ yẹ inú rẹ̀ ní pé ká wà ẹ̀jẹ̀ yẹ inú rẹ̀ ní kọ́mọ̀tà fọmọ ìfẹ́ ìlú à ẹ̀jẹ̀ yẹ inú rẹ̀ ní pé ọmọ orogún mi ò ní dàgbà ọmọ orogún mi ò ní lówó inú rẹ̀ lọ́wọ́ àjọ kàwé ni ọwọ́ àmàjìlẹ̀ rẹ̀ inú rẹ̀ ní gbogbo ẹ̀ wà àtọ̀tẹ̀ àtìtẹ̀ àbàjẹ́ àdàlú inú ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ tó bá ṣe pọ̀ tó lèyí ó ti tọ́ pọ̀ tó lèyí ó ti rẹ̀ tó rẹ̀ wọ́n tó wọ́n wá mú kiri yẹn wọ́n wá mú jáde nínú ẹ̀mí àmì wọ́n náà àlẹ́ yìí wọ́n wá là wọ́n bá mú ẹ̀jẹ̀ yẹn kú láti ṣètò ẹ̀ ìpín ìtànẹ́bí mi lára ìpín ìṣèpáàlì ìpín èṣù rẹ̀ lára rẹ̀ sẹ́yìn bí máa ń rò kúrò tẹ́ẹ̀ tí máa tẹ̀sọ́ ṣe tẹ́ẹ̀ tí máa tẹ̀sọ́ sọ wọ́n wá mú wá sùúrù wọ́n wá wọ́n wá mú omi tẹ́ńtẹ̀ wọ́n wá fi fọ inú ọkà lẹ́yìn yẹn wọ́n wá mọ́ wọ́n wá rẹ̀ padà wọ́n wá ní kí ìtẹ́tẹ́ tọ́jọ́ mẹ́ta dára tán o lè sínú ọkà ìwá láyé lẹ́yìn. ẹ ta bá fẹ́ni wé ní gbogbo ìgbẹ́ wọ́n wá rẹ̀ padà wọ́n mọ́ ìyànjú wọ́n wá rẹ̀ padà nígbà tí wọ́n fi dé táwọn àgbàdo wọ́n fi dé pé kí ló tẹ̀lé kí ló tẹ̀lé wọ́n fi dọ́gba ẹ̀rọ ní alẹ́ ti gbàgbá dáwọ́ àwọn ẹ̀ka ti lọ ìtẹ̀jú mélòó tọ́lọ́ bá bẹ́ẹ̀ ti mọ́kọ̀ ọ̀fẹ́ ìtẹ̀jú mélòó tọ́lọ́ bá bẹ́ẹ̀ tó dé yọ̀kọ̀ ìtẹ̀jú mélòó tọ́lọ́ bá bẹ́ẹ̀ tó bọ́ kú ìtẹ̀jú mélòó tọ́lọ́ bá bẹ́ẹ̀ tó tọ́lọ́ bá fẹ́ fún yẹn ní nǹkan kò ní sọ pé tẹ́wọ́ tó bá ti fẹ́ gbà ọ́ láti wọ́n mọ̀ kò ní yàwó ẹ̀ òṣèré níbẹ̀. iṣẹ́ tí ilẹ̀ yàtọ̀ sí ti wà bá a ṣe máa ń ro bá a ṣe máa ń ṣe nǹkan yàtọ̀ sí ti ṣe máa ṣe ló fi ṣe ara rẹ̀ ní bàdírù bàdírù ní ino innovator àti bàdírù innovator ẹni tó ṣe ìgbẹ́jọ́ ètò fún táàkù kàkàkà ọlọ́run kan ó ṣe sọ́nà òwò táàkù ṣáájú ó ṣẹlẹ̀ òwò táàkù ṣáájú èèyàn ó ṣe wá òun tán ṣáájú ó dàgbẹ̀nu òun tán kù ṣáájú pé mo ti mọ ìyàwó rèé ó dákì ó dẹ́ja ó dódò ó dókúta ó dẹ́ra tó tó ọlọ́run ò ṣe ṣáájú pé ẹ máa sọ yà láò rèé wà láì funfun tọ́ ọ̀rọ̀ ṣe bá ja ọlọ́run ọba fẹ́rẹ̀ rẹ̀ ni. so ìgbésọ̀ àgbà aláàrẹ̀ tí ò ní iṣẹ́ táwọn náà tẹ̀ka já sísẹ̀ lọ́jà ìṣẹ̀fọ́ tàbá tẹ́lẹ̀ fún bíi pílẹ̀ àti fúlàǹgà fúlàǹrè báyìí lọ́kọ̀ ìgbà yàrá báyìí tàbá tàbá tàbá tẹ̀lé tàbá tẹ̀lé kù tàbá tẹ̀lé kan ìṣẹ̀lẹ̀ bá fẹ́ lọ́sọ bá a lọ sí bí bá a lọ báyìí tàbá fẹ́ tẹ́lẹ̀ tàbá tẹ́lẹ̀ kiri kan wọlé báyìí á sàkún yẹn sáfù aláàbẹ̀ kan ló ṣe ìjà gbogbo dára sípò sáfù lọ́rẹ̀. náà àdéhùn sọ̀rọ̀ ẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé a fẹ́ wo dídàgbà la bá ti fẹ́ sọ ibẹ̀ ìṣesí kan ń bẹ ìrírí kan ń bẹ lápọ̀dọ̀ àgbàlagbà kan tó yẹ ká tẹ̀lé lórí ayé àwọn àwọn òkú tá àgbàgbà ní wàhálà lẹ́bi àti wọn kọ́ ẹgbẹ́ pé ọ̀sẹ̀ tó fẹ́ gbàlẹ́ nínú gbogbo àwọn àwọn àlùlà mi àti ìfẹ́gbẹ̀. tá a bá wá fẹ́ lọ wo pé kí ìtọ́ mọ́tẹ́mẹ́ẹ́mẹ́ nígbà táwọn akábẹ̀rẹ̀ ti tọ́ bọ̀ wọ́n wò wípé wọ́n rẹ̀ ti ìsìn náà sí ara ànẹ́bí látara ibi tí wọ́n ti sí ànẹ́bí gẹ́gẹ́ dé bàbá bàbá ogójì wọn ò ní dé níbi ìdìbẹ́ látọ̀dọ̀ ya látọ̀dọ̀ àgbẹ̀wò tí ẹjọ́ yóò yá ìyá ìyá ìyá ogójì wọn tí wọn ò dé níbi ìdìbẹ́ bí ta nínú wọn bí ta nínú wọn. nígbà táwọn àfa kọ́ ọ́ jẹ́bẹ̀rẹ̀ sí wa jẹ́bẹ̀rẹ̀ sí wa kódà àwọn àfa kọ́ ọ́ yẹn ti pé wọ́n ti pé ìyá kan tẹ̀lé mọ́tà ìyá yẹn ní ọlọ́run fún yàrá ní fọ́sáì ó máa rí ìkà ìnàbáàlì ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ láì tó fẹ́yọ̀ ní iṣẹ́ ìwọ́n padà ń sè. ìgbà bí ìjà kí ìdí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mùsùlùmí tọ́wọ́ ti tọ́wọ́ ní kíkẹ́tẹ̀ yọrí. tó ìjẹ́ pé ó lo ìkẹ́kẹ́ nínú àwọn ẹni tẹ́tẹ̀ yẹn lé rí nǹkan. èyí tó jẹ́ èèwọ̀ tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ débẹ̀ òun ti fẹ́ káàkiri ìkẹ́kẹ́ nínú orin iṣẹ́ tó jẹ́ pé tẹ́yà bá lòlù ti àwọn ẹgbẹ́ ìṣòro ìjọba àgbàdàn yàtọ̀ sí iṣẹ́ tẹkinọ́lọ́jì torí pé yìí jẹ́ tẹkinọ́lọ́jì ìfẹ̀sẹ̀ kìí ṣe pé máa di ìkókò òun kìí di kọ́bà fúṣọ̀ iṣẹ́ ẹ̀rẹ́ òòlé kò lè sí sáyẹ́ǹtì kẹta tó máa fẹ́ máa bọ̀ wọ́n bá tẹ̀sẹ̀ náà ti dáná ìrọ̀lá ní à ó di owó iṣẹ́ ìṣọ̀kan ó di owó kò sí tó gbogbo tí àwọn ìṣẹ̀lẹ̀ ìyá yẹn ó wá rí àjò láì ìyẹn bàbá rẹ̀ bí ó ti wá rí pé orin kan fẹ́ jáde látara obìnrin látara ọkùnrin obìnrin lẹ́nu yẹn agbálagbọ̀ngẹ́ ni ó ti gbé orin kan fẹ́ jáde látara ọkùnrin tó ti fẹ́ orin yẹn náà àrí gbogbo ayé tó ti fẹ́ mímọ́ ọ̀gọ̀ àná tó bá dàrọ̀ sálà aláàfin ti kìjikìji rẹ̀ múlẹ̀ ó tó ń bá ìdí òwe rẹ̀ sábà pé ilé bá ń tó lóko mẹ̀gàlà láàrin àkọ́kọ́ yìí àwọn àgbàlagbà ti máa ti jẹ́ mẹ̀gàlà tí máa pẹ̀lú fúlàní ìnáwó yìí. oríṣiríṣi àwọn àmì lọ́nà fọ́nà sára kókó ti káwájú káàkiri fọ́ọ̀tì ìdíkọ́fẹ́ kò tó. kódà àwọn ọkọ̀ tó yẹ pé nígbà tí wọ́n ti gbọ́ báyà ní síra yọmọdé mamadu ìkẹ́kẹ́ àwọn èèyàn mamadu lọ ọ̀rẹ́ òyìnbó mamadu gẹ́gẹ́ ń bọ̀. tó ìyá ti gbé orin kan ọmọkùnrin jẹ́ pé òun ni ọlọ́run olùsọ́nà ti kó orin wọn ọ̀dọ̀ òun jáde ó ó máa ń pè ní títẹ̀ pé ọbẹ̀ ẹ̀sẹ̀ wọn ló lé tó jùlọ kọ́ wá sáìkẹ̀ ó lu ọgbọ́n fún un ó sáàtì jẹ́ pé Abdullahi ó bá àṣepọ̀ tó bá jẹ́ pé túrú rẹ̀ ni ànámọ̀ ọmọ fi wá sí ayé ọlọ́lọ́ sàárà rẹ̀ ló sọ̀rọ̀ yọ̀nà ẹ̀ mọ̀jà sara ọ̀nà ẹ̀ bá kéèké akẹ́rọ̀ òkè kéèké àti wáyé àti jíjẹ́ tí wọ́n bá kú díẹ̀ kú ti wọ̀ fún adẹ́jọ́ àti àwọn nǹkan gbogbo wọn àwọn ọ̀nà tọ́pọ̀lọpọ̀ wá sí ṣe tẹ́lẹ̀ àti lọ́ba tí wọn wọ́n mọ̀ kó bẹ̀ tọ́ba jẹ́ pé kèé tẹni títẹ inú gbà láàbùrú wa. ṣùgbọ́n tọ́wọ́ bá ti sọ pé títẹ inú ọjọ́ aláyé yẹn kò sí ti àwọn ọkọ̀ pàtàkì yìí yóò kàlọ̀ ṣàkó rẹ̀. ìyá ìwà wọn gba ìlú bàbá àtìlẹ́ wọ́n jẹ́ bàbá rẹ̀ yìí. wá wá fún òtí ìṣòwẹ́dẹ̀ ńgbà náà pẹ̀lú ìyàwó arábìnrin àná bàbá rẹ̀ ìyá ọmọdé ìyá ìkẹkẹ nígbà tí wọ́n ṣe wẹ́dẹ̀ báyìí tí wọ́n fẹ́ àmì náà fún bàbá tí bàbá wọlé tọ̀ ìwọlé tọ̀ náà ló di tójú. níjọ́ kejì ni bàbá yẹn wọ́n sọ pé ah, ìyá títí ẹ̀ máa ń tóbi ní ọjọ́ táwọn ọ̀nà àgbàlagbà ní wọn bàbá wa màmá àti ọ̀lẹ́ wọ́n á ní ẹni tẹ́ fẹ́ ní tẹ́ ìlú ọ̀hún ìlú ìlú ẹ̀rọ. ọlọ́run tàbí afẹ́ ti bá ìlẹ́bí ìdè mọ̀ sọ́lá lọ́dọ̀ sọ́lá pé pé kò sí wọn àwọn ẹlẹ́kẹ̀kẹ́ nínú bíbí rẹ̀ pé ẹjọ́ àlẹ́ ìkọjá pé ká fẹ́ máa sọ ká máa wá àrùn onídìí kábà kùkù ibi àwọn tó lèèyàn bá kùkù lápèjúwe èèyàn jẹ́ ẹ̀kẹ́yẹ̀ ń tè ọwọ́ lówó lọ́wọ́ bóyá wọ́n rẹ̀ sí ibi títí ibi lọ́nà àlọ́ ṣùgbọ́n kábà kò lówó èèyàn wá ń sọ à ẹ̀kọ́ mi tó lẹ́nu tó ní pé nǹkan yóò tó ra bíbu mọ́ tá a fẹ́ máa sọ láti ìgbè yìí a lè sọ́dẹ́ bì kẹ̀kẹ́ lórí bákan máa kù torí náà kùnú jẹ́dùn mọ́ bàbẹ̀ bì òun mọ yẹ díẹ̀ ní sábà tó láyọ̀ bẹ̀rẹ̀ ní pé ọ̀dọ̀ àwọn ẹni ẹni ní wòrò pé ẹ ń bọ̀ gbàgbà dáhùn wọ́n pa ànábì lé ìbẹ̀rẹ̀ irọ́ ni mo ò tí ì jáde rí bá a dáhùn sí ọjọ́ àwọn dáhùn sí wọn lé tó gbogbo ọ̀rọ̀ mọ́ra wọn náà kò níbi ká máa parọ́ ní ẹ̀sìn náà ànábì yìí nígbà tí wọ́n wá sọ pẹ́sà ìgbà àwọn ẹni àwọn orí ìjọba báyìí wọ́n ta bọ̀ ó ẹtí rẹ̀ níta wọ́n fẹ́ẹ́ sọ̀rọ̀ yìí pé nígbà tí wọ́n parí ọpẹ́sà ìgbà ọlọ́run sọ fún àwọn ẹ̀rẹ́kà ẹ máa ń bá lè fi ọ̀nàrà káyèrè wọ́n mọ̀ wọ́n ti sọ wọn ní state ọlọ́wà ni ẹ mú mẹ́wàá tó yí wọ́n state níta láti ẹgbẹ́ tó gbọ́ àwọn ẹgbẹ́ wọn máa káwé ìfọ́ra ẹgbẹ́ à àwọn olùfẹ́ rẹ̀ wọn wọn wọn. wọn ọba yẹn sọ tàbí lẹ́yìn wọ́n mọ̀ wọ́n ní amẹ̀lẹ́kà ní ọlọ́run mẹ́jọ àwọn ọmọ tá a tẹ̀wọ̀n ara ẹni tí kìíní yìí jápọ̀ jù gẹ́gẹ́ ju gbogbo ń dò lọ. ọlọ́run ní ọ̀dà ẹ̀wọ̀n ọgbọ́n rẹ̀ wọ́n tún ọgbọ́n rẹ̀ tó tún àlàáfíà ẹ wọ agbára rẹ̀ pé ọkùnrin tó fún ọ lágbára o wọ́n tún wọ̀ tàbí fún wọn tún wọ̀ ju àwọn bá tàn jùlọ. wọ́n ti lọ́dà ẹ wọ agbára bá a fẹ́rẹ̀ súnmọ́ mi yí ẹ̀ pé èyàn ti ẹ̀rọ sọ pé èyàn lágbára súnmọ́ mi wọ́n mọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ mẹ́wàá ànábì nà wọ́n mọ̀ sọ̀gbọ́n ànábì nà wọ́n mọ̀ sọ̀gbọ́n ànábì nà. ọlọ́wà ni ẹ̀ èèyàn lélẹ́yìí o tẹ́ ẹ bá mọ tàbí pẹ̀lú títún bá àwọn sáyẹ́ pẹ̀lú rẹ̀ ń bẹ lára wọn sẹ́ni lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún tàbí ìwà ọmọ ìṣù gbogbo wọn lọ. ọ̀yà ẹnì kan wá lọ ní ìlú àlẹ́bí fi ìlú rẹ̀ aláàbùsẹ̀ni nínú ọjọ́ orí àlẹ́bí fi ọlọ. nínú ọmọ àlẹ́bí fi ọlọ nínú mímọ́ àlẹ́bí fi ọlọ nínú làkàyè àlẹ́bí fi ọlọ nínú agbára àlẹ́bí fi ọlọ. tó èèyàn wá sọ báyìí àlẹ́bí sọ báyìí bá a ti bá a kọ́ wọ́n padà máa mọ́ yàn mí wọ́n yẹ pé bá a ti bá a tẹ́tẹ̀ lé báyìí lóbi ti mú wọn lọ́wọ́ sọ́dọ̀ lọ́wọ́ ẹ̀rọ sọ́dọ̀ wọ́n wá ní ọ̀dà abẹ́ ìwà wọ́n wá mú oríṣiríṣi nǹkan kọ̀ọ̀kan ní síìdì kọ̀ọ̀kan ọmọ sí wọ́n mú oríṣiríṣi nǹkan kọ̀ọ̀kan ní síìdì kọ̀ọ̀kan wọ́n wá mú àwọn tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n mú síìdì kọ̀ọ̀kan náà wọ́n wá ń ti tàlẹ́bì irú iṣẹ́ tí wọ́n ṣe yẹn tá tòun lọ́kọ̀ọ̀kan wọ́n wá ti irú iṣẹ́ tàlẹ́bì tẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n yẹ tó lẹ́gbẹ̀ẹ́ tàlẹ́bì kábà sọ̀rọ̀ pé mẹ́rù mùjíza kápákápákápẹ́ mùjíza kò sí ẹni tó bá ànábì ní mùjíza sọ́nàlá ọ̀sára rẹ̀ òṣèlè ànábì tó yẹ pé sọ́nàlá ọ̀sára àwọn kékeré sọ fún pé tọ́ba jẹ́ pé jìṣẹ́ ọlọ́ọ̀dọ́ ló sọ igi tó wà wájú wa ní kọ́mà wọ̀ tọ́wọ́ á kí ọ ẹ̀wọ̀n ìjọ ọlọ́run wọ́n béèrè fún ànábì sọ pé wọ́n di wá kí mi pẹ̀lú ọkọ̀ máa bọ́ra mi ìdí wọ́n ti bẹ̀rẹ̀ padà lọ́wọ́ máa lọ táyé padà táyé ju òkú. tí wọ́n máa lọ wá kókó kéjìléjì tí wọ́n fẹ́ kí kí ọ̀nà tẹ̀lé lọ́wọ́ àyà ni ewu tẹ̀lé lórí wọ́n ti ṣe fẹ́ kéde kí ẹ̀ ó ti sọ padà ibẹ̀ wá sí máa sọ pé ẹni bẹ́ẹ̀ di lójú ìyá oruwe ẹwú di òní sọmọ́ àlẹ́bí wú di ibi sọ̀tà. tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí ti ṣe bẹ́ẹ̀ pọ̀ lórí ìkàlẹ́ ìbáyìí gbogbo tẹkinọ́lọ́jì ayé mo fi ọlọ́wọ́ bá búra níjọ́ tí àlọ́ sọ́dọ̀ sàádá wọ́n bá mú ìgbà láàyè wà tán yányá tí ẹ̀yin náà wá láti jẹ́ ọ̀nà tá àlàyé bí yìí ẹ wá jẹ́ jákèrè káwá bọ́ sí tíìdì ẹ kòkó gbogbo jẹ́ ní sọ́wọ́ àlàyé jẹ́ tẹkinọ́lọ́jì wọ́n ti sọ́wọ́ rẹ̀ a ti ìgbà fún mi ọmọ ìjáde ọwọ́ kò sómi kò dẹ́dẹ́ àwọn èèyàn olómi wẹ̀ fún àlómi kọ́sọ́ à àlẹ́bí ni kò lè tó àrùn ẹ mú kọ́ọ̀bù kan wá wọ́n máa lọ mú kọ́ọ̀bù kan wá nínú ọjọ́ fún yẹn ládàbí wọ́n máa lọ mú kọ́ọ̀bù kan wá àlẹ́bí wa ti láì síbi kọ́ọ̀bù yẹn wọ́n tó wọ́n kọ́tọ̀ báyìí omi ti jáde ńlẹ̀ ẹni tó mú mu ẹni tó wẹ̀ wẹ̀ ẹni tí mo fi má mo wa ni yẹ́rì tó sọ̀tọ̀ bí wọ́n fúnmi ìjọ ń jáde kan ní ìjà gbogbo lọ́dọ̀ ọba tó jẹ́ pé kò sí tí òun gbà mí sọ̀rọ̀ mi. ṣé ìjánu ó pọ̀ gẹ́gẹ́ ìṣùkọ́ sí ọ̀rọ̀ ara ń tẹ̀sán pé a ah, àlẹ́bí tóbi máa bọ̀ òṣùwà ẹ̀tọ́ àlẹ́bí ọ̀rọ̀ yẹn ní kò sọ̀rọ̀ bọ̀ àlẹ́bí ló sọ̀rọ̀ bọ̀ òṣùwàlẹ̀ bọ̀ fọ́lẹ́bì ó ti àlẹ́bí sọ́tà èyí sábà dé ọgbàrá òṣùwàlẹ̀ ó ti fara bọ̀ ó ti lọ òṣùwà rẹ̀. tó gbogbo ọmọ kẹyẹ ẹ̀kọ́ àtọ́ òun nàìjíríà ọba nàìjíríà ní àwọn abílẹ̀ èdè what is the source of that idea sọ́wọ́ àwọn ọmọ ẹ̀sìn fáwọn tó gun india ogun ìdàlẹ̀ ayé biafra ayé ìdàtọ̀jú mẹ́lẹ́ ogun kí lọ́sẹ̀ wọ́n pẹ̀lú gbogbo èyí alẹ́ ni tọ́lọ́hún ọba ọlọ́run ọba tààrí wọn lára rẹ̀ débi pé kò sí ìkẹta bá mo ń ṣàlàyé fún wa ní àtìsí ìgbàlá tí mò ń sè ó lọ lọ́ra mú àti ẹ̀ pàṣẹ gbogbo ìjọba ọmọdé mi. mo sọ fún ẹ kàkẹ́ anẹ́bíwò rẹ̀ ń pè é sọ́lá lára sára anẹ́bíwò rẹ̀ ń pè é gbogbo nǹkan pátá gbogbo tẹ̀lé máa ṣe tí a ọmọ ẹgbẹ́ ha lẹ́yìn tí wọ́n fẹ́ gbogbo ẹ̀ àlejò ti láyé. àlejò operation dé a àwọn operation wọ́n ṣe kíríkà àlejò operation ní ẹ̀jẹ̀ amẹ́ríkà àwọn afáwọn sọ fún wa ilé lọ́nà ogun kan lọ́nà àwọn sàdé wọn pàpà ní fúláì wọn ojú yẹn wá já wálẹ̀ báyìí ó wá rọ̀ di ojú báyìí ó wá rọ̀ di ojú ojú tó sára tó ti yọwọ́ òun wá kẹ̀yọ ọkẹ̀yọ lọ́ọ̀kan ọba yọ wá rọ̀ dálẹ̀ báyìí kò sì dákúrò kò sì padà ìnira ti wà wọn wá pépè láwọn ti láì wọn tẹ ẹgbẹ́ kó mẹ́ta lọ́wọ́ àpótí kan lọ lé ìnira kọ́ wọn pépè láwọn ti bẹ́ẹ̀ nígbà wọn dọ́dọ̀ ọ̀gá rẹ̀ sọ́nà bá àwọn ẹni rẹ̀ sọ́nà ẹni tí ó ti tọ́lọ̀ tọ́lọ̀ lágbára kọ́ dárú ẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ dáwọ́. wọ́n dẹ́rẹ̀ rà lẹ́bi ní ẹgbẹ́ súnmọ́lẹ̀ ẹgbẹ́ tó ní wọ́n ti ràdúrà lẹ́bi ti fọ́ọ̀ta inú ma lẹ́bi ti ti rà orí ti padà ní. ẹni orí kọ́ ti jáde kúrò láyé òun ọmọ orí ti nǹkan bá ń láyé. ẹ̀yà bírú bírú bírú sábàbò ló ti lọ pé sábà tí ó lò òògùn yẹn ṣáájú tí òògùn yẹn tí o sọ jẹ́ pé tọ́wá ti parí kiri náà òògùn tó gbọ́dọ̀ fẹ́ lò léwu tí o sùn sí pé nítorí ọgbọ́dọ̀ jẹ́ nítorí ọgbọ́dọ̀ jẹ́ léwu tí o sùn sí pé lẹ́yìn ogun ọdún yọ̀mọ̀ ẹ̀rọ ọdún yọ̀mọ̀ ẹ̀rọ o. ẹgbẹ́ ìta ní nígbà tí ìjọba lẹ́sẹ̀ ọ̀sọ̀ lu Amẹ́ríkà ní ọ̀sẹ̀ ṣe tó ọ̀dọ̀dún ní ràn. àti pọ́lípà dọ́kítọ̀ fún ọ̀rẹ́ Amẹ́ríkà táwọn pọ́lípà dọ́kítọ̀ tó gbogbo àwọn ṣe ọ̀rọ̀ fóònù ṣẹ̀ṣẹ̀ wá ń tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ẹ àwọn àgbègbè ìgbà fún àwọn ọ̀ṣẹ́ ẹ ńlá ní kámá ṣẹ̀ṣẹ̀ kámá ànábì gbogbo ló ń sọ̀rọ̀. déédéé ń tí ànábì ṣe tó jẹ́ pé iṣẹ́ tí fóònù máa ṣe báwọn nípa communication tó tí fóònù yẹn bóyá ti ṣe ìrànlọ́wọ́ Nokia ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tẹ́lẹ̀ àìkọ́ni ti ṣe ìtẹ́gbẹ́rọ̀ ṣébí kò sọ́ra wọn ṣùgbọ́n iṣẹ́ kan náà wọ́n bá ṣe nípa communication alẹ́ alẹ́ kí alẹ́ send message anabi jẹ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ láì tẹ̀sẹ̀ gba àkàkà sẹ́ni anabi wà lórí nígbà yìí báyìí ó sì àwọn kẹ́sì lọ sógun gẹ́gẹ́ mùsùlùmí táàrí yàtù olóyún yìí wọn ọba mi tó tóbi tó bò wáyà tẹ̀yẹ́ yẹn tí òsì tó lè tó wọn ó sì fi hàn anabi títí títà ti tẹ̀ pọ̀ tó ó sì lọ́ọ́ ká ìyàwó rẹ̀ títí ìṣẹ̀lẹ̀ lógun anabi sì ń láti mọ̀ oṣù tó wà ṣe ní. ẹlẹ́ẹ̀kejì àwọn tí àwọn tàbí ah, wọn wò bẹ́ẹ̀ pé táwa ti ra rí ìkẹ̀kẹ́ bẹ́ẹ̀ pé fún ọlọ́run ara fún àwọn báyìí ọ̀sẹ̀ láàmú tóbi a máa tara yọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní àbáwọ̀ láàyè tọ́lọ́ fún ọmọ òwò yọ ọ̀sẹ̀ ni ẹ̀ẹ́dẹ́ fi lẹ́yìn ìdílé ó fẹ́ sì pọ̀ já kò ní ìjọ́nà lọ́wọ́ nínú aburú kẹ̀kẹ́ tó ọ̀bá lè gbé ń tọ́ bẹ́ẹ̀ dáadáa lọ́wọ́ lè fi dìé ju bá rẹ̀ lẹ̀ ó wọ́ ọ̀nà lọ́wọ́ sí dídá rẹ̀ ó tún wájú sí lọ rẹ̀ tó ṣe é kọjá tó ń tọ́ ọ̀gẹ́dẹ́ báwọn máa jẹ́ wílí ìjẹta wà láì àti mo ń lọ dẹ́kúta ìkẹ́ ìrìnkẹ́ níbi ìka ìrìndàpọ̀ ìyẹn mo lọ sí dákejì rẹ̀ lọ́dún tó ṣe é mo wá jẹ́ pé sẹ́nu pé mi ọlọ́run fọ̀rọ̀ rẹ mi ọlọ́run fọ̀rọ̀ rẹ mi tó tó yí ìtẹ́lẹ̀ bá ń bẹ́ẹ̀ lọ orí sọ pé ó ṣe ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n sọ àwọn tọ́lọ̀ rẹ mọ́ ń bẹ́ẹ̀ ní tọ́lọ̀ rẹ fẹ́ẹ́ ó fojú mi tí wọ́n fẹ́ fún mi àdúrà tó fi dé fún fún mi ọpẹ́ mi kì í ṣe báyìí wọ́n láì dàjì màmá màmá tó wà sílẹ̀ ìṣọ́mọ́ tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí ìṣọ́ ìdí ń tàṣe àwọn tó ń tẹ̀lé mi káàkiri mọ̀ mo mọ̀ pé sáwọ́dárì ọlọ́run dá mi ni láàárín orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ́n tó tóbi náà pàtàkì ọ̀jẹ̀ náà ó ní sọ̀rọ̀ ló ti dá ọmọ oṣù yìí náà fẹ́ mo wá sọ fún ọ ọ̀rọ̀ yẹn sọ́mọ́ tí wọ́n yọ ní máa tẹ́lá tẹ́lá fúnpà wọ́n àtọ́ fún pé ẹ̀ǹdájú nígbà wọ́n fẹ́ lọ sí ẹ̀mí jẹ́ títẹ̀ bàbá ti lè dán lójú iṣẹ́ tó ń ṣe torí ọlọ́run tó bá ti lè dán lójú iṣẹ́ yẹn nìkan jẹ́ ṣe báwa ti là ń kọ́ lóúnjẹ tó bá ti lè dán lójú bẹ́ẹ̀ àrùkí kọ́mọ́dá sí ọ̀sẹ̀ yìí ni ilé àbáwọ̀ ní ọ̀sẹ̀ yìí ni ìdìbò mọ́tò mọ́mọ́ ọ̀sẹ̀ yìí ni ìmáàmù àkọ́kọ́ máa ń lò ní àwọn ọlọ́run lò onídìbò ọ̀sọ̀ ìbálòpọ̀ lọ́sẹ̀kù tó máa ń ọ̀tà tàdá àbílẹ̀ wọn lè lè lórí kí n ṣe ọ̀sẹ̀ kí n sọ̀tẹ̀ láyé tí mo bá ń bí mi kí nǹkan màá dé ọmọ pé inú ń bí mi kí nǹkan kì í sọ̀tẹ̀ ọ̀tà ọ̀tà àlùbákìlù kí ẹ̀ máa dìbẹ̀ ẹni tí bá ń dìbẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ń dìbẹ̀ yọ̀ bọ́ ẹ̀fẹ̀ yìí ọ̀tẹ̀ ẹ̀ máa gba ẹ̀fẹ̀ yìí so àmì ìfọ̀rọ̀ ọ̀sọ̀lọ̀ ọlọ́run dà sí sáyẹnyá so kò sí ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni ká àwọn àpàkẹ́ ìdí káàkiri lọ àtiwájú ń sọ̀rọ̀ ọ̀pọ̀ níta ń bílọ̀ ọ̀pọ̀ níta ẹ̀mọ̀ tó padà rí àní ìlú náà mo lọ́ kó gbogbo màgbé mi ibi ń bẹ̀rẹ̀ mo wá wúlà tó sáríà bàbá tó ti lè tẹ̀lé ìlú tó wọ́n ti wé wọ́n àkíyàn ṣùgbọ́n wọ́n mọ̀ fún àlẹ́bí àwọn tó wá tó bí àṣẹ tó kọ́ ẹ̀ kéèké ti fẹ́ wọ́n fẹ́ dá aṣọ òkú tí mo fáyé lè parọ́ àwọn àlẹ́ àwọn tàbí wọ́n gbà lẹ́bìbọ̀ káyáyá wọ́n gbà lẹ́bìbọ̀ débi pé nígbà bá lẹ́bìbí òun lọ sọ́mà tó ń bu sọ́mà lọ. ẹni tó tó tó takò àrẹ tó láti ní àrẹ tó takò àrẹ yìí lọ sọ fún sàdé mi iye òsì lè yín ti palẹ̀ mọ́ kò dé òbí àlẹ́bí fẹ́ gbọ́ sí ọmọ ẹgbọ́ tó sọ ó kí àlẹ́bí pé ẹ káàbọ̀ rẹ̀ ló sọ. àwọn èèyàn ló rẹ̀ ló rẹ̀ ló rẹ̀ jáde bí náà. ẹ ọta ẹsẹ fàdébí ànẹ́bìrẹ ẹsẹ ọ̀nà láwùjọ yàtọ̀ pé islam wọ̀ sọ pé bàbá yà wí pé àtúntẹ̀ ìṣe náà nípa nǹkan ta ní islam ọ̀tàkó ẹlẹ́ra àgbàdo ara yín ẹlẹ́ta rẹ̀ fúnra yín ẹlẹ́ra ẹgbẹ́ òkùnkùn ẹ̀sìn ìṣẹ́ lọ́wọ́ nǹkan ti ọ̀rọ̀ bọ̀lọ̀ làkúndí ìlòkùn. èyí ànẹ́bìrẹ ẹsẹ láwùjọ lọ́wọ́ yòówù yìí ṣùgbọ́n bàtà náà ṣe àdéhùn ṣùgbọ́n kò ọwọ́ awa nígbà tó wá wá ayé ní ẹ̀sán mẹ́rin fọ́nà sí owó ẹ̀sìn èyí dà ẹni tí mo ti fún ọ ọ fún mi ojú bá ní nzari ìfẹ́lá àpàdé ó ti sọ́nà kẹyà rẹ̀ wọ́n ní ìfẹ́lá o orí ẹni bá lè wọ́n ní ìgbà tí orí ẹni. àdébí ti fọ́ lọ́wọ́ àdébá parẹ̀ jẹ́nà yẹ̀wù yá lọ sẹ́ àdébí bá tòṣe wa ó ti àwọn èsì bẹ̀ ó ti wá jẹ́rìí mi ó ní kí wọ́n tọ̀ ọ̀rọ̀ láàrin ìgbẹ́ láàrin màkọ́tọ́ lọ́wọ́ àti láàrin màkẹ́. ìgbàgbọ́ sẹ́ni jẹ́ ìyàtọ̀ síwájú yẹn àwọn ọmọ ìyí á ti lọ́dọ̀ lọ́dọ̀ á ti máa yí ilẹ̀ rò á máa wá pípẹ̀ á máa pípẹ̀ á ti gbàgbé jọ́ tó di àlọ́ tó báyìí wọ́n palẹ̀ pátá tó gbé àwọn. wọ́n lọ ń yá ìyá níbi yí báyìí wọ́n bá tẹ́lẹ̀ lókun ọ̀rọ̀ tó máa pe tẹ́tẹ̀ẹ́ pé ẹ àwọn bàbá la wọn àwọn bàbá la wọn ọlọ́jọ́ dá fún wọn. wọ́n bá tẹ́lẹ̀ ọ̀rẹ́ sí wàrí wọ́n á pẹ̀tẹ́ fẹ́ gbọ́mọ̀. a ti ń sí wàrí nígbà tí àwọn náà ló kẹfà ó ń tó gbogbo ẹgbẹ́ wọn jẹ́ bàbá rẹ láyé yóò wù káwọn ọmọ ojú lọ bá ẹni máa gbá náà fún ojú ọmọ lọ kí wọn á lè wọ̀ sí gbẹ́nu kọ́ lórí ìtara rẹ̀ rí adébíkà ẹ̀kọ́ ẹ̀ lórí àhàlà bá mi ọ̀jẹ́ àyè ní ẹ̀ ilé máa dàbí àti ìjẹ́ ẹ̀kọ́ máa ti ìbọn kí wọn lọ́ọ́ dúró rẹ̀ kí ẹ lọ́ọ́ sọ́kọ̀ ṣé àwọn bàbá ìgbà kọ́nà ọba fẹ́ wọn ṣé ń bá wẹ lájẹ́ àti bàbá ìtàkì lọ́dọ̀ ṣé bẹ́ẹ̀ tó ṣe yọ ọmọ kan náà yìí tó gbogbo yọ níbi táìsẹ̀ máa padà sẹ́yìn wọ́n tó lè padà sí ìlú yẹn wọ́n tó lè padà sẹ́yìn bíi pé kọ́ ọ̀rọ̀ ìbọn kan parí àkọ́wà kékeré àwọn ìbọn kan parí dáadáa tẹ́ bá fẹ́ gbéyàwó nílùú wa á lọ kó ìjẹun ẹ̀lú àwọn sẹ́nu ọ̀rẹ́ àti àti àwọn akọ́júbà wọ́n á gbé àwọn ìdí wọn bí ọmọ rẹ̀ lórí ọ̀fẹ́ títà àbá sáà kẹ́kẹ́ rẹ̀ ńgbọ̀dọ̀ rẹ̀ sí conservatism ńgbọ̀dọ̀ rẹ̀ ayé dynamism that is hypocrisy from the highest order. wọ́n á bí ọ̀rọ̀ rẹ̀ ní ìdè bọ́ọ̀lù alápàtà lórí náà ọ̀rẹ́ mi jẹ́ kí ẹ ṣe ìjọ ọ̀nà orí wọn ti bá lórí àwọn tí wọ́n gbẹ́rù bíi ó kò kò ní já fún ọ kí wọ́n dé ó sì já máa ṣe bí àwọn ará ẹjọ́ ọwọ́ ni wọ́n bá ọkọ̀ dàtọ̀ dá fún lé ṣùgbọ́n bọ́ọ̀lù ń dọ̀rọ̀ ẹ̀sìn ọwọ́ wà sọ pé á mọ̀ ṣe kò sẹ́ni tá a ti wé na àwọn arájọ́ nǹkan náà yàgbà ìlú àwọn arájọ́ tí wọ́n máa ń rìn káàkiri tí kò lóso tó mi sọ sọ́wọ́ ìtàn kò sí iṣẹ́ ti sọ̀tún ẹni máa délé wọ́n tó sábọ̀ àwọn àwọn onídó kò lóso kẹ́hìndì ẹ padà ní inú ọ̀dọ́ bàbá yìí kò lóso ní lẹ́gbẹ̀ẹ́ ìlú ọ̀dọ́ ìmọ̀ kọjá bẹ́ẹ̀ àìmọye èèyàn tí tẹkọ́lọ́jì padà ṣùgbọ́n ìgbà tí ìmọ̀ ti dé àìmọye díẹ̀ ti gba ìṣọ́nà tó já ìmọ̀ rẹ̀ níbi ìgbà abẹ́ ní ògùn ẹ̀kọ́ wa ọ̀hún ìgbà tó ti náà ara jọ tó ti pamọ́ ẹ wá lẹ́nu rẹ̀ ti tọ́wọ́ ògùn kí ẹ̀ka àwọn ará jọ lórí ìtọ́wọ́ rẹ̀ ẹ yà jọ pa ọ́. ìṣọ̀rẹ́ alákòóso yẹ wọn mọ alákòóso ló ń pọ̀ ní ẹ̀dá tí ẹ̀ bá lè bá àbòsí pàdé ọlọ́run kò ní ojú ọlọ́run ìmọ̀ ti kún lábẹ́rẹ́ ìmọ̀ ti yé àwọn èèyàn sí dáadáa tó pé àdéhùn náà tẹ̀lé pé ọ̀la ọ̀la ànẹ́bí ọ̀la ẹ̀sìn lọ́mọ dáa tó lé lọ. báwa tó ṣe ra mọ̀ ń bẹ̀ àwọn ọmọ wa àtàwọn ọmọ akéwù wa wọ́n tún mọ̀ ẹ́ àwọn ọmọ pẹ̀lú òkú ọ̀rọ̀. ẹgbẹ́ ìfásitì ni wọ́n ti àwọn ọmọ akéwù yẹn ẹlẹ́rù ìjọba ẹ̀rọ lọ́sẹ̀ ìtàtùwà ẹ̀rọ lọ́sẹ̀ ìtàtùwà kí wọ́n rẹ̀ kí ẹ̀ kí ni wọ́n mọ̀ fún ìyá mi sọ pé ọmọ ọ̀hún kan ní káàkiri ọ̀kẹ́ ìgbẹ́ ó lóun lónìí náà ọ̀nà pátápátá èmi àti ìkú ọ̀mẹ́ rárá àti ìdádúgbò rárá mọ́ o ìmọ̀ kan náà ni o ó gbé kiri ẹ̀ dáadáa pàtàkì ó dẹ̀ àrùn bẹ̀ ọ̀rọ̀ ọ̀nà ìyá rẹ̀ ọ̀mẹ́ ìlú náà nù. ṣé ti lára ọ̀rọ̀ ìmọ̀ tọ́lọ̀ níbi táwọn àwọn àpá àti dúró ìrìbáàsì tí wọ́n kú ìrìbáàsì wọ́n tà wọ́ọ̀dì gbogbo tó bá rí báyìí kí ló fi báyìí tó bá rí báyìí kí ló fi báyìí tó bá rí báyìí kí ló fi báyìí jàmọ́ nípa yìí tó láti kàn sí bá ti kú omi kò tún lọ lọ́jọ́ tó lọ́dẹ. a ti kàn sí nípa ọ̀nà ọ̀rọ̀ òsì ní ìbéèrè láti lò. máa fẹ́ ìjẹ́jọ́ mo ní ẹ̀ ṣé ẹ bá pè ọ́ ọ̀kẹ́ jókòó. aláàbí ọ̀sùn ẹ̀rọ làwọn ọ̀rọ̀ akéwọ́ ọlọ́mọ akẹ́ ọlọ́mọ akẹ́ àwọn tó dáadáa tó ṣe wọ́n á lè fi lọ́sọ̀ bẹ́ẹ̀. àkọ́kọ́ tó wọ́n kó gífọ́ ní mẹ́tíláṣí àlẹ́ ọjọ́ ẹni tí ó pé aṣọ wà lẹ́sẹ̀ ni kò sí mọ́lọ́dún inú ẹ̀ ní àbí ìmọ̀. èwo lọ wọn lọ tó ṣe kẹ́ ọjọ́ sílẹ̀ ṣá ó lè lọ́gbọ̀n ṣà fún lọ́ńtà ní gbogbo wa kí ẹni nípa rí oríṣiríṣi ọ̀rọ̀ nínú lọ́ńtà. tẹ́wọ́n ti sílẹ̀ sí láti ìkànnì wà sílẹ̀ tó ní ìsìn ó ní kùsùn ha ẹ yóò rí bẹ́ẹ̀ ìjọ mi yí ẹ̀ pé ọlọ́wọ́ wa sọ nínú olúwa padà gbé ẹranko kẹ́mi dé yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ lórí pé àwọn òní fẹ́ gbọ́ ní bí àwọn èèyàn ti wí àkàràkì aláwọ̀ nílẹ̀ káàkiri tukati mu náà aná aná wo ná ti àyà ti náà láti fi o ẹran yẹ fàṣíìlù mi kí ní dá fàṣíìlù ọmọ ràkùnrin ní tẹ́lẹ̀ kámẹ́rà ràkùnrin ní jẹ́ náà kọ̀ ọmọ tó bá bí ní jẹ́ fàṣíìlù tẹ́lẹ̀ bí àwọn èèyàn lè sọ tọ́lá ni ọba rán wọn sí tọ́lá rẹ̀ sọ́lù sí wọ́n wá takọ̀ rẹ̀ sọ́lù kéde sàlàyé ìṣòro tí wọ́n rẹ̀ ń takọ̀ àmọ́. sábà àwọn ènìyàn lọ́dọ́ sáfì ìdá àpá àmọ́ ìwọ̀n tó ìdá àpá òṣèré ìdá àpá àmọ́. ó ìdá àpá àmọ́ náà kódà èèyàn ń ṣe kàrámọ̀ kan ni wọ́n ń pè láàfà jẹ tẹ́bá kanlé rẹ̀ tẹ́bá kọmọ́tò rẹ̀ tẹ́bá tẹ́bá sọ́dọ̀ rẹ̀ tẹ́bá gbú báyìí yóò sì bẹ̀ ẹ̀fọ́ àtàbà ayé nílò sọ wọ́n jẹ̀ bẹ̀mí nílò sọ ìdíjà bá àti gbogbo báwọn lọ lóye ọ̀tọ̀. apá àwaramárawa gbogbo kálukú tó máa lagídí náà lórí tó wọ́n mọ̀ pé ẹni kan ń gba àwọn ni wọ́n fi ń lagídí àwọn náà máa ń sọ̀tọ̀ ọ̀gbẹ́ ọ̀rọ̀ ṣé fúlá ṣe é fúlá ọmọ ẹgbẹ́ rẹ fẹ́ẹ̀rù tó yàn ọ́ ọ̀run ló wà lóru ìdí dàgbà tí tó pamọ́ sí ju gbogbo báyẹn lọ ọ̀dà tí wọ́n sàánú wa fàṣíìlù ọmọ àràkùnrin níjẹ́lẹ̀ àti àti sọ́ni wa wọ́n sọ́ni ṣèkákẹ́ ìgbàlódé ó bá kàṣẹ ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ bá kàṣẹ ọlọ́run yọ àpáta ìsọpẹ́ kọ́bílà fún ijó yìí àpáta àlẹ́ ìgbàlú bẹ́ẹ̀ bá wọ́n kò sí sẹ́yìn ìfọ́lọ́ ó ní àpáta ní àkòrí àpáta ní àkòrí bọ́dà ó tún mọ́ ma lọ́wọ́ ẹ̀kọ́ mi kìlá yọ mẹ́rin ẹ̀kọ́ àkọsílẹ̀ ọlọ́run ní ráyẹ̀ ọmọkùnrin ti èlò bí wọ́n pọ̀ ní aláwọ̀ mẹ́yẹ̀ sílẹ̀ èkúrú láti dọ́gba rẹ̀ ti ní ìsìn ìrọ̀rùn tó wọ́n kọ́ bá nínú àwọn ẹ̀mí lè yàtọ̀ gbogbo àwọn ẹ̀mí òsì tó àwọn àmì. èdè ẹgbẹ́ wa ni tiẹ̀ lóde òfin mi sì. yàrá kan láti mọ́nìjà òbílẹ̀ sí wọn fún mi wọ́n ta ń wá wọ́n ta ń tilẹ̀ bì. ẹ ti di àwọn ẹgbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ lẹ́gbẹ́ ìdílé àwọn oṣù ta ẹgbẹ́ tó lórí ikú ọ̀tọ̀. ìgbọ́jọ́ pé àdébì já mọ̀ pé ọlọ́run ti ọmọ ìṣèlú ẹja sílẹ̀ sọ sí ìṣèlú ọmọ fọ́nrá kọ́lá lọ́rọ́ ẹ̀yà òkè ìtàbójú ẹ̀ yóò fún ní tó fi dídá ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ yìí pé ọlọ́pàá ẹgbẹ́ àmọ̀ ìpè gbogbo ẹ̀yìn tẹ̀ wọ́n mọ̀ ẹ̀ mẹ́sàn-án ti sọ̀rọ̀ ẹ̀ kéde yìí ọ̀tọ́ máa ń lè kẹ́kẹ́ lọ́rọ̀ lọ́rọ̀ kí ẹ̀ rí wa ọ̀n bí àti àpáta wọ́n sọ pé sọ pé kókùtà wọn bí òkúta wọn mọ̀ pé yẹn rí sí ìbọn wọn wà ní ipò kan náà òkúta òkúta wọn wá sọ rẹ̀ tí wọ́n pàpẹ́pàpẹ́ tí òkúta yẹn ń yí ẹ̀fẹ̀ wọ́n mọ̀ pé wọ́n ilé ẹ̀fẹ̀ wọ́n wá sọ two different things two different entities tí nǹkan méjì sọ rẹ́ pé tí èyí bá ṣe bọ́ọ̀lù ń galagbara kò fẹ́ lè rí bẹ́ẹ̀ wọ́n bá pàdé bí ọlọ́run sọ pé bọ́ọ̀lù ọba àlọ́ sọ pé kí àpáta yìí ó kí àkùrẹ́ tọ́jú ọlọ́run mọ́ pẹ̀lú agbára rẹ tó kó ìgbòho ọgbà àpáta yìí ó kí àkùrẹ́ apátáwá sí àkùnrin tọ́jú ara wọn ó bí àkùnrin tẹ́ àkùnrin náà fún wa ọmọ lọ́wọ́ ta ló kó àkùnrin èyí ò ṣe lọ. àkọ́bẹ̀ nínú ọjà kẹsàn-án ó kó ọmọ àkùnrin sábà fi ọmọ rẹ̀ rèé ta lọ́wọ́ àkùnrin àkùnrin sábà ń pèsè ẹni kápá ó bu abo kọ́mọ tó wá tẹ́ kápá ó bu abo kọ́mọ tó bá ti wọ̀ wá ibi tí ń sọ láàyè ó lè mọ́ wọn wá látara akọ láì ó ti wá látara bó láì lọ́wọ́ akọ ó lè mọ́ ma wá láì ní sàkóso adam atomo ni wọ́n jọ papọ̀ pẹ̀lú akọkọ sádàmù ti wáyé àwárù atomo lọ́jọ́ yẹn akọ sábà ti wáyé ọdẹ ti rẹ̀ alimọ̀ yìí kù sọ́ọ̀dù tẹ́tẹ̀ ìdílé tẹ́tẹ́dẹ́kì abọ́ àtàbọ̀ ọmọwọ́ ọdẹ ti rẹ̀ ọjà ẹ̀yà àjẹ́ tẹ ẹ bá lanú ẹ ẹ bọ ọmọ ọmọ tẹ ẹ mú bá tún lanú ẹ ẹ sì fọmọ ọmọ tẹ tún bá ní ọmọ ọmọ tẹ tún lanú tún ọmọ tá ló yẹ tó tún bò yẹ ní ìgbẹ́ kékeré ní ní tẹ̀lé wẹ́rẹ́ àwọn tó fi ní tó mú ẹ tó fi mú tó gbà gbà tó já sí ní tó gbọlọ rẹ àgbẹ̀bí lọ lórí ẹjọ́ lọ kọ́lọ̀ wọ kàkàdé wọn náà náà bá àfikún hàn ọ̀yẹ́ kó o ní ṣe ń tàlẹ́ wọ́n ti sọ ọjọ́ tí wọ́n lọ tún ọ̀wẹ̀ ṣé ìdíjú bẹ́ẹ̀ lọ sí wọn ìdíjú bá jẹ́ wípé ìfẹ́ lọ mi ibi tó bà wá màá bá padà sọ pé ó bá ti ń lọ mi tó kára ọ̀sà lọ kó bá lọ ó bí àkàrà wà lọ́mọ náà lè rí mọ́tò lọ́kàn tó kù bọ̀ gbogbo ọlọ́wọ́ wọlá ilẹ̀kùn ilẹ̀kùn gbàgbà tó sílẹ̀ lọ́wọ́ àbúrálẹ̀ tó ń tó dákú wá sọ fún lé lórí ọlọ́wọ́ ìrọ̀lẹ́kùn wọ́n á tó gbogbo ìjọba yìí gbà pé báàmà yìí jẹ́ àlà kò sẹ́ni tó lè ṣe tàbí àpọ̀lọ́ ẹni tí dúkìá rẹ̀ ti kọjú ìjà sí ọlọ́run dáhùn bá a sàánú ẹ̀ padà ẹni tí mo ẹni tó wọ́n sáwọ́ ọlọ́run bá a fún ọ láàbìkì ẹni tí wọ́n mọ ọlọ́run wọ́n láfẹ́ ìgbọ́n ìtọ́nùtọ́nù bá a fún ọ láti dàríkà gbogbo àwọn abiyá mọ́tòkì àsopọ̀ ọmọ wa gbogbo ẹgbẹ́ ọmọ rẹ̀ ń jẹ́ ìbànújẹ́ fún ọlọ́run padà bá a sọ àwọn ọmọ yẹn ìdòrò gbogbo ìgbà tí ń sọ fún ọlọ́run bá kò tẹ̀lé rọ́pò gbogbo nígbà ẹ̀sìn fún ọlọ́run mọ̀jẹ̀ fún ọlọ́run àdúrà gbogbo ẹni tọ́wọ́ dàgbọ́n ọlọ́run bá a tò wọn lásìkò sẹ́ńtẹ́lẹ́sì àti ọlọ́run sẹ́ńtẹ́ ọlọ́run sàánú wa gbàdúrà wa má tẹ̀lé ìjọ kòtò gbogbo wa gbàdúrà wa àwọn káyà pẹ̀pẹ̀ wákàtí àwọn èdè ìgbà wọn náà wà wọn náà rìkọ́d ọlọ́run lọ́mọ ẹ̀rọ ọlọ́run tó ti wá èyí tẹ̀ gbọ́ ní fọ́ta yẹn nígbà tí mo gbé ní fọ́ta tó káyà pẹ̀pẹ̀ yẹn ẹni tó sọ́kọ̀ rẹ̀ fi ọ̀mọ́ ìjọkọ̀ bí náà ni wọ́n pè dáyà ẹ máa lọ káyà pẹ̀pẹ̀ pásítọ̀ ìfọ́ọ̀bù lórí gbogbo àwọn tẹ́lifíṣẹ́ bẹ́ẹ̀ ọ̀sán kan ló lọ tẹ́tí ò dáná ní àní sponsor wọ́n ti sponsor lọ fún ìlú